can give me any types of bone yes fún mi. scapular bone. any other type. biscuit bone. what. burger. oríkókó orírogún mojílógún morogún ewé mojílọ́pọ̀ morogún àwọn òkúta jòkó mojígàtà morìgàtà morìgàtàgàtà wọ́n gbọ́ lẹ́tà òkú. torí ìbínú ìjò dá. àkùdé sí crazy. àìsàn kìí kúrú kìí kúrú kí ẹjọ́ kúrú òfé. èmi ọmọ ààrẹ ń gbóhùn dífà bí fa ẹ fọre bí bàbá mi bá ní tòun fọre ń bọ. yá padà. èmi ló yẹ ọ. ìgbà náà kò lè dọ́ mi dúró ìgbà ìjì kò lè dí àpáta. ẹ fúfú gbígbóná. ṣe mistake láyé mi o peter dẹ̀ sọ lọ́jọ́ yẹn àbọ̀ olórí burúkú ni yàrá yẹn. ẹ ìjì ìjì wọn ti mú ẹ. ṣé mo jọ̀jì lójú rí.